الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن الصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوتى حكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنتقفوا الله وبعلا نجلو أنت رأيكياتي جفال سوا دا ألسكوا ألسكوا أسواجوا النبي محمد صلى الله عليه وسلم السلام قبنا بنات عمراني لك وصحابه ìjẹ́lọ́wọ́ bá kó sànú àwa náà tọ́láwọn òbí wa tàwọn alùpùpáwa àwọn ọ̀gá wa tí gbogbo àwa jẹ́mọ́ àlọ́kùnrin wa lóbìnrin ní àtìlẹ́gbà alùmọ́sá sànú èyí wa kò sáà tó ṣe àlọ́ títí ká fi ń ṣèjọ́ lẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ yìí ọ̀nà ní kíkúlọ̀ àdìhíyà wọ̀ àfúkàr àgbọ́ yìí nípa àlàyé tí àfà ń kọ́ wa lọ́wọ́ òun náà ni zikiro láì bí zikiro asma'ihi wa sifati ẹ̀kọ́ ma 20 110 ذكر الله بذكر أسمائه بصفاته بما سمعت الله وبعنيك أمورك وري أتوارنيه pé inú ìpín tawhid lẹ́ẹ̀ta ní tawhid orubobia ìmọ́lọ́n lọ́kan nípa àwọn iṣẹ́ ìjọbẹ̀ àti ìtúwẹ̀ ní tawhid asma wa sifat ìmọ́lọ́n lọ́kan nípa àwọn orúkọ rẹ̀ àtàwọn ìròyìn la nazira lá ìfẹ́ nítorí òbòdé àbíkọ̀ ilé ìjọ tó lọ́pọ̀ tó jẹ́rú kọ́lọ́ọ̀bá ọ̀pọ̀ àgbẹ̀wẹ̀ nínú ìrántí kọ́lọ́ọ̀bá ní ìdíkìrò láàbí àtìmáyé ìdíkìrò àtìmáyé ìṣẹ́fàtì ìmọ̀ mọ́lọ́ọ̀bá nípa àwọn orúkọ rẹ̀ àwọn àròyìn ẹ̀ sọ́rọ̀ ìmìnà ajẹ́lẹ̀ ìdíkìrò kìtàbí àdárìyìn رب تبارك وتعالى بذكر أسمائه الحسنى وصفاته العظيمة ìfani nínú tó tóbi jù ní ìrántí sílẹ̀ lọ́lá jù bẹ́ẹ̀ ni kí n máa rántí ọlọ́run bó tóbi jù lọ ọgbọ́n lọ́lá jù lọ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àtàwọn lóyún ìyàwó jùlọ àtàwọn ròyìn tó gbà ní náà alẹ́ ibi máa ó wà áhàlà àti máa ń yin ọlọ́run ọba pẹ̀lú tó tó tó ọba àwọn olùdíje lọ́kọ́ àwọn yin ọlọ́run ọba ọlọ́run ọba ìdí أقلن قالوا ما عبروا نبي الثناء عليه بما هو أهلا كما سنت قالوا ما يلود أبنى التقلم بما أثنى به على نفسه بما أثنى عليه به عبده ورسوله محمد صلى الله عليه وسلم أنت يرو وجيش رني محمد صلى الله عليه nínú ọkùnrin gbọ́dá nínú àwọn àròyìn tó ga jùlọ òfin fratel kamal àtàwọn ẹ̀yìn tó kú lọ wọnúwáwò mahamid àtàwọn onírúurú àwọn ọpẹ́ àmọ́ àwọn ìgbàlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ إن الذكر نوعان إن الذكر نوعان لأنه إسلام تبقى تربيين wọ́n ti ṣe ọ̀nà méjì nírú méjì ni alákùnmá àfihàn méjì zikro asma arọ́bìlà usna wà sí fàtìlà ọ̀rìmà òun náà ni ìsẹ̀mẹ́fì ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ àti ìpínlẹ̀ wà jùlọ ìròyìn ẹ̀ títí jùlọ wà sí yìí bí wà àti máa ní ọlọ́run pẹ̀lú àwọn orúkọ náà وتنبيهه سبحانه وتقديسه عما لا يليق به tabaraka wa ta'ala àti máa ti àfihàn ọlọ́wọ́n ọba ọdún bá jùlọ ọmọ rẹ̀ kú omi kí ìṣọ́lọ̀ ọdún bá jùlọ wàhálà àìdí nàwàán òun gánà tó kìí méjì ọdún ọba àkànnù ìṣẹ́ olùfàdà àlè ìmá nyọ́lọ́ ọba láti bẹ̀rẹ̀ mẹ́bẹ̀rẹ̀ ọba nyọ́lọ́ ọba bí náà mìnà gbáàkì كما فرق رعبا من الله سبحانه وتعالى الله هو مذكور في أهديث المسملة مشتملة على حسن على حمد الله وتكبيره وتسبيحه وحسن ثناء عليه أمروا نتك الله وبعي أولو إلى الجوع ما هو حادث أقول تنسي ولد وقول لقاء ذكر الله وبا ذكر الله وبا من يلوك قلوها من تقسيم من ذلك قوله صلى الله عليه وسلم إنه لن يقبله بسلم زبايقين أحب كلامه إلى الله بدل القرآن لن يقبل القرآن المتنس كسر أن الله نفسه بالقرآن لن يقبل القرآن كسر وتقول الله نفسه بالقرآن سبحان الله لمن يفعله بعض وبحمده بحمد الله أكبر ونوبة لا إله إلا الله الله أكبر بالله كل سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر قوله صلى الله عليه وسلم كل من قال سبحان الله وبحمده في يوم مئة مرة متت خطايا وإن كان مثل جبل البحر الله أكبر قال سبحان الله من الله وبحمده فسبحان الله بحمده قال سبحانه من أمر التايم تبيه قال سبحانه من قبل التايم تبيه هو الشير له حقوه هو هو ويب في حقوه ولو هو سرقوه وذلك قوله صلى الله عليه وسلم يعني يقول لك كلمتان خفيفتان على اللسان اما أقول مدك افيلوا لها ثقيلتان في الميزان قد كما نور يسمى حبيبتان للرحمن ولو بعد كاين نفهم دون سبحان الله وبحمده سبحان الله العظيم من يفهم وبعد من نفهم وبعد من نفهم وبعد من نفهم وبعد وهذه وناوي هذه الحديث لكن الورور وما حديث باي وحبل عبدا هو عدنه على الصلاة وعمها يقول لك انه هو للوي تاكده تكون بسنة وين في دكاري ناوي قوله قول يقول سبحان الله بحمده عدد خلقه fọ́lọ́wọ́ ọba ẹ̀sìdẹ̀yìn níbi fọ́lọ́wọ́ ọba títí ọba ní déédé ohun àwọn ẹ̀sẹ̀ tó bá bọ̀rídà nẹ́fì ní déédé ìjọ́nu ọlọ́wọ́ ọba ìjọ́nu àrùsì ní déédé ọ̀fọ́ àrùsì ẹ̀ ìdájọ́ àlùmáàdì ní déédé ohun ka àwọn gbólóhùn rẹ̀ láàrín àpòpọ̀lùmí mọ́tò subhanallah eléyìí ọlọ́lá ju kí ẹ̀sẹ̀ pé subhanallah lọ sọ́kẹ́ sọ́kẹ́ náà ọ̀la òun náà lọ́la àmọ́ kẹ́kẹ́ bá ti báyìí lóbi lóbi lọ. Bẹ́ẹ̀ni kí Paul ló pé alhamdulillah dada máa kọ́lọ́kọ́ òkúti fọ́lọ́wọ́n dá dídé bí òun kọ́ fọ́lọ́wọ́n kọ́ dá. Wàhálùmílá ìmìlá àmà kọ́lọ́kọ́ òkúti fọ́lọ́wọ́n ọba níbi èdè tí ó kún ìgbà ọlọ́wọ́n ọba. Wàhálùmílá àmà máa fi sùnmọ́ wàá dúró. Òkúti fọ́lọ́wọ́n ọba níbi èdè ó ń kà ń tó wà náà wọn sí والحمد لله من ما في السماوات يصلوا بعدين تكون بموسم ما يجلدي ولا عرف له فهذا أفضل من مجد القول الحمد لله إلينا في الله عليه وسلم الحمد لله له روى مسلم في صحيحه عن جويرة رضي الله عنها قال هو مسلم قال ما هو جويرة جويرة إنه يوالي بسلم ولو رواجه

أن النبي صلى الله عليه وسلم خرج من إنديا بكرة حين صلى صلى وهي في مسجدها òun yá ìkan àwọn obìnrin mùsùlùmí àti àwọn ọmọ aláìkan máa fi inú ilé wọn wọn kò máa ṣáàtì wọn obìnrin yẹn wá wá dá ìkan yàrá ẹ níbi tí máa tẹ wọn ní alẹ́bí káàdì kí wọn fọwọ́ fọwọ́ wọlé àti ìwà jáde wọn wà ní ààyè ibi tí kí wọn nù yàrá ẹ òun yẹ fún ọmọ ìdílé ha بعد أن أنهى وهي جالسة كاتو جا تجوها أنه ودا لدي جا قلوها جا قلوها قلوها أو ضروري كي ينسى مفروع بين السماء أذكار أذكار ما زلت على حالي التي تفارقت عليها آه دويرة أو تي كل المدير في الكلام أنا لو في وضعه في ذكر قالت نعم أني بيني النبي صلى الله عليه وسلم هنا لوايك لقد قلت بعد لي أربع كلمات ثلاث مرات كما يلي كده بنقولوا مدكا أو بنقولوا ماني كلمة أو بنقولوا ماني كلمة لو وزنت ما قلت منذ اليوم ما وزنتهن قبل شروش ما قلوا انتوا تعرفوا قلوا ماني كلمة yóò tí wọ́n gbogbo ní oṣù látàrọ̀ rẹ̀ subhanallah alhamdi obi hamdibi nílá khalqihi òṣìṣẹ́ ìfọ́nà wọn bá àti ìkọ́ni fún wọn bá níbi èdè àwọn ẹ̀dẹ́ wọ̀rídà nafsi àti nínú àwọn ìṣọ́rọ̀ lọ́rùn wọ́n ti dá àṣì àtọ̀sọ́ àbáraṣẹ́ omi ìdárẹ́ kalmati àti òǹkà أما أقول الله سبحانه وتعالى قل يواكو إليه في ذاتي ببري بادة شراتي بسنة بالسلم أو في مراج بيتوسي صنع على الله تعالى عالم روى إمام أحمد يوم أمد بسواء وسكراني أدمامان تكراني وحاكم وغير بإسلام الجيد وقال والمين أن يكون إسلام تنيلي أنا أبي أمام البهاء الباهلي أن النبي صلى الله عليه وسلم مر به وهو يحرك شفتيه فقال قال أبو ماما الباهلي كان فرجه اتشولي اتشولي جدا لأنه لأنه ìṣẹ́lọ rẹ̀ ẹwọ zikì ara àmìlẹ̀ ọgbọ́n tó wí nígbàtà ìkẹrẹ yìí ń lò kí lọ́lẹ̀ ní ó jẹ́ ìkẹrẹ ti ní ìrọ̀ pariwo tó kí ní ìpariwo tó kí náà sọ fún ilẹ̀ ìgbọ́n يا باتا قالوا بطاف ريوا أيوة. قولي فقال ماذا تقول يا أبا أمامة هو من يا أبا أمامة ماذا تقول أبي يا أبا أمامة قال أذكر ربي مثل كروب مني قال ألا أخبرك بأكثر واكثر من ذكر الليل والنهار النهار النهار مع الليل سوى قوي كان بدي ولادي إنتي لواتي وسان أكتفر أن تقول سبحان الله لما خلقه من فوق لدي بنتها وسبحان الله ملء السماء وما خلق من فلان من يوكم سبحان الله لما في الأرض والسماء gbogbo ìfọ́nà ọba nílé ilé oúnjẹ tó wà ní olè àti nínú àánú sánà subhana allah nílé àmà fi lóṣù wọ sánà nígbà ìfọ́nà ọba ti ní kún ilé àti sánà subhana allah nílé àmà àṣùwà ìtààbò nígbà ìfọ́nà ọba ti ilé ìjà àkọọ́lẹ̀ nínú tíra rẹ̀ subhana allah rẹ̀ máa fi ṣe kólú kólú ṣe nígbà ìfọ́nà oúnjẹ gbogbo nǹkan subhana àmà kólú ṣe نقول حرام قلبي ينشركم بوانكا تقول الحمد لله مثل ذلك سبحان الله قال الحمد لله جديد اللي سبحان الله نقوي قولي ويا القيامة والبطل وتعالى المضافر أيضا نعم هذا جميع من ذكر أسماء ربي وصفاته ذكرك أي nínú ìsìnkàbọ́sọ́nà ọba nípa àwọn orúkọ rẹ̀ يا ìròyìn ẹ̀yìn النوع الثاني يحتجي من هذا إليه هو خبروا أن الرب تعالى بأحكام أسمائه وصفاته وذلك ما سواه يجب أن يقول أمام يا برا سبحان الله بعد النوع الثاني يحتجي من هذا عندما ذكر وخبروا أن الرب تعالى يجب أن يقول أمام الله بأحكام أسمائه nípa àwọn ìdájọ́ orúkọ ọlọ́wọ́n ọba ìṣẹ́fẹ́àtì àtàwọn àròyìn ẹ̀ ní àwọn kọ́ọ̀lù gbogbogbò Allahu subhanahu wa ta'ala yasma wa aswata ibadi gbọ́n ìpé ọlọ́wọ́n ọba gbogbo ohun kálukú lọ́wọ́ àwọn ènìyàn ló ìbáyẹn ìjọba sọ yẹn zikir ló ń ṣe ó lè wà ìjọba sọ yẹn zikir ló ń ṣe wà arahamu bihim min abaihim wa ummahati ọlọ́wọ́ bá láàánú wọn lójú ìbára ọjọ́ àwọn ẹ̀dẹ́ ju bá ń bá wọn àti màmá wọn lọ àwọn wà ara kulli shay'in qadir ọlọ́wọ́ bá yíyàn lọ́lábàá lójú fún nǹkan kò tún bá mi lọ́lábàá lé lórí ọgbà fúra ọbì káwọ́ bá sí àbíhí mi nà fáà tó lè ra ìdíkì ọlọ́wọ́ bí wọ́n dunú sí títí bá irú ẹ̀ gbọ́tọ̀ nǹkan ìgbóra nù rọ́jọ́ wá rí lọ wọ́n náà wí dáàlì kí nìyà sànà àlejò bí náà wà áàrà wọ́n yóò àti abẹ́ lọ kó máa yọ lọ́gbọ̀n pẹ̀lú tó tọ́rọ̀ ọ̀ma mímà àtúnà bí i àlànà sí ọ̀gbọ̀n kékeré yá ńlá rẹ̀ أو أتنا به عليه عبده ورسوله محمد صلى الله عليه وسلم abin tí di ṣe rẹ̀ ẹrú ẹ̀ àbí ṣe rẹ̀ tó yí muhammad sallam ní gẹ́rẹ̀ tààrí ìjọ àbọ̀nkà wíjà àti náà sọ̀rọ̀ ní gẹ́rẹ̀ tààrí gbẹ́gbọ́ sí ilẹ̀ bọ́lá tààtí lẹ́kọ̀ọ́ yọkù ọ̀mí gẹ́rẹ̀ tààrí láti tó fi àfijọ́ bọ́lá tààtí àbẹ́sìwé níbi wa eléyìí náà wọ́n pé kí ní arif tawhid asma wa sifat عليه الصلاة والسلام كنت أقول إفراد الله بأسمائه وصفاته لا نظير لا عن يثبت له ما سبب نفسه أو سبب عليه رسول الله صلى الله عليه وسلم من غير تحريف ولا تعتيل ولا تشبيه ولا تمثيل لا ثم توحيد أسماء وصفات دليل من غير تعريف ولا تعطيل ولا تشبيه ولا تمثيل خذ يوا قالوا بقول ليس مثل شيء هو سميع البصير خذ يوا والله تعالى اعلم قالوا هذا نوع يندرج عن سباء الثلاث شو يمكن أول عبد أو مثل حمد وأبي مسناها àtẹ̀yìn wọ ìdíyìí àti ìfìgbò fọlọ ọba ìdígbò ìdígbò fọlọ ọba فحد إخباره عنه باستنسات كماله سبحانه وتعالى نعم حقك ورضا به الحمد وفن فلوبا اخبار عنه يفلوبا يلوبا بصفات بصفات كمالي نكايرو انك تلوبا فلوبا وكتنكا وتعالى مع نعم. سبحانه وتعالى ما محبتي فلو ما تبدو نفسي ورثا به تجلس له فلا يكون المحبة ساكت حامدا ولا مثنى بها محبة حامدا لا ينافي تجلس لك وسني أنجز جلوبا نفسي تجلس حتى يجمعوا له الحمد والثناء أنا نقول لي في الأوضاع في الأثناني فإن, فإن كرر محامدا شيئا كان أثناء شيء كان كان الثناء شيء ما نعرف يدك نقول ما نعرف يدك ليه جاي في الأوضاع فإن كان الحمد بسيسة الدلال يجي إن فقط سنجد إن ربك الله ما تقول الله ما تقول وكبرات متبت ولوبا والملك أتجبا كان مجدا يما جاء وقصدوما كيف يعني قدنا الله تعالى أنواع الصلاة في أول سورة الفاتحة الله قلبوا أما ستة بيتعين أبا نقوسين سورة الفاتحة سورة الفاتحة فإذا كان العبد كربان كربان الحمد لله رب العالمين صلى الله عليه قال الله الله بيدا على كل حمد بي عبدي اروبي دكومي اروبي دكومي وإذا قال الرحمن الرحيم فلك أفضل فرما أبا جوك يا شكيهم قال أثنى علي عبدي قالوا آه اروبيني فإذا قال مالك يوم الدين يعني olùkọ́pọ̀ ẹgbẹ́ ẹ̀sán kára bíbá ni àbíọ́ náà tó ní gbogbo fún mi gbogbo gbogbo agbára àti ní ìlú ó ti yé wa nígbà máa ti ká bí máa wọn náà wọlé àwọn ní ànúwà ìbìkẹ́ ìgbà ìkàsíwájú yìí tó náà ní kí ọkọ̀ àkọ́kọ́ nínú àwọn òkè ìrántí ọlọ́run bá wọ́n wá zikr láàbì zikr asmáì wọ́n sáàtì nígbà tí ìrántí ọlọ́run bá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àtàwọn ìròyìn ẹ̀ tó wọ́n na wọ́n án kàmọ̀ sábàtà orúsì bí ìmọ̀ ìjọba kò síwájú ẹ̀yà àti mazidu bi tafsir àbí àzà náwòyí ní òbísí láàyè kan inṣàlá wọ́n wá sọ́là yìí ìpínrẹ́ lórí àwọn orí náwòyí pẹ̀lú gbọ́lọ́ba àmà náà ni ìmọ̀ àti ìrántí ọlọ́ọ̀bá nípa ìṣàkí ọlọ́ọ̀bá ọlọ́run kẹrìndé báyìí ìṣẹ́ yìí ọlọ́run kọ̀ọ̀kan báyìí fún yín àkáàmì àwọn ìdájọ́ ọlọ́ọ̀bá ní ọdún yẹn àhúwa aidan lọ àrùn ọdún àti méjì àdóhùnmá ìkanú ẹ̀ ìkìrìsìtánà ó bìbálìkà ìfìbára náà ó bí àná ọmọ sí báyìí ọlọ́run fún báyìí ọlọ́run fún báyìí ọlọ́run báyìí ìrẹ́tọ́ ọlọ́run bá mi. náà ọlọ́run kọ̀ọ̀kẹ́ báyìí ọlọ́run kọ̀ọ̀kẹ́ báyìí ọlọ́run kọ̀ọ̀kẹ́ kẹ́ máa fẹ́ lásìkò ọlọ́run kọ̀ọ̀kẹ́ máa ti zìnà ọlọ́run obìnrin wọn ni báyà bọ́kẹ́ dìkẹ́ mi. wà á bù garlic àkàdà ọlọ́run ní fìdí báyìí wà á bà àkàdà ọlọ́run ní fìdí báyìí ìsákìtì àkàdà ọlọ́run bẹ́ẹ̀ أبدا بتولوا مش فضائي ولا من غير وكل هذا من ذكر الله تبارك وتعالى بدليل وأنه تولوا سبحانه وتعالى وهذا فإن ثالث العلم فليه ولهذا بدليل إن مجال العلم يقوم بايت يقوم بايت يقوم بايت يقوم فيها حلال وحرام طبعا لا يفقد إليه حلال إليه حرام إليه سنة إليه بدعة لين التوحيد من الشرك وضع في الاحكام طبعا انت العيد هو الرابع مجالس ذكر الله السنة جلوبة الذكر السنة جلوبة قال عطاء كان هو أصاب وفابة على عطاء الخرسان على خرسان مجالس ذكر مجالس الحلال وحرام كانت تذكر السنة جلوبة يعني دي ترى ليه حلال ليه حرام يبقى تشبيه وتشبيه ترى بعد ما رجعني بعد ما رجعني وتصلي وتصلي كانوا يمشي مقاوني عشان وتطلق بعد تحاول تحاولني ياخد دم زيادني واشباه هذا اتباع بينه كده انت يدخل ذكر قضيه wa kuma na gbe àwọn ẹgbẹ́ kula bukotu wa asila olórí ẹgbẹ́ ìgbésẹ̀ bá àrà múlẹ̀ ara ò dúkù tó yá yìí dúkù yìí yá yìí kò fún ọlọ́ọ̀bà mú ìbẹ̀rẹ̀ fún ọlọ́ọ̀bà ó ní mẹ́lẹ̀ gan green ló sọ́wọ́jú ọlọ́ọ̀bà báyìí dúkù ẹ̀ lọ́kì bẹ̀ mẹ́lẹ̀ yẹn lọ sọ́wọ́jú bí ara ìṣẹ̀lọ́ọ̀bà rẹ̀ tán. wọ́n ní àyìnbẹ̀ láti ibi tí ẹ̀ka sọ́wọ́jú mi bí wọ́n fi ẹlẹ́wọ́ ń tó lórí rẹ̀ ọmọ ẹ̀ka wà wá sórí wọn àwọn àmì kan náà ọlọ́ọ̀bà wọn jókòó sí ẹ̀mí wọ́n ń ṣàyè fún ara wọn nígbà tí wọ́n fi wọ́n wà ní kí ni wọ́n fẹ́ tí wọ́n níbi ire ìlú àwọn níbi ire kí ni wọ́n fẹ́ wọ́n fẹ́ àjẹ́nà lọ́nà wọ́n lè tún ara àjẹ́nà ni wọ́n lè rọ̀jẹ́ náà wọ́n wà ní tún ara àjẹ́nà nǹkan ní agbègbè àti wọn bá lè rọ̀jẹ́ ní ọlá ìfowópamọ́ bá lè jẹ́ náà wọ́n ti gbọ̀rọ̀ mi gbọ́dọ̀ ní ti àjẹ́nà lẹ́tọ̀ fún wọn nígbà tí ó fún wọn kí wọ́n tún ọlọ́run wọn wọ́n tún mú ọlọ́run bá wọn ọlọ́run yìí tí wọ́n rí mẹ́rin wọn kò rí ọkàn fẹ́ wọn lọ́dọ̀ á ah, wọn ò rí àwọn bí ọlọ́run mo sì náà lè wọ̀ fún wọn múlá sí lẹ́lọ ìgbàlì ó bí wà ọlọ́ọ̀bá tó ń gba méjì kú múlá sí kúkọ́ gbèsè ayé ọlọ́ọ̀bá láàánú wa láì dálùkẹ́ yàmà bá kùránù kìrìm ọ̀pára àdó sílẹ̀ kan náà wọn sálà fún wọn asáwa mi هو أبو سبار ما زوار أدوي أدوي في حلقة من حلقة حلقة جوكباي وفي حلقة يقول زواري هو أواني حلقة مش مبارا عدل الحلقة دي تذكرون علم مش العيب مفهوم مش العيب مفهوم وما مفتح الشيخ مريك لك ما ولا قالوا قولوا سبحان الله والحمد لله قال سبحان الله والحمد لله فبدأ أبو سوار نواد بلا فاين فقال ويحك فقال في أي شيء كنا إذا إذا ليس ما تتكلم كيف تأتي láti kí ni ìfànà lára lábìlẹ̀ المجالس المختصة بالمجالس الذي يذكر فيها اسم الله التسبيح والتسبيح والتسبيح والتحميد وناوي ذلك يقول أني ذكر والذكر وصفيسال قلوب الذكر ذكر أنت تقولون وبعد سبحان الله والحمد لله والله أكبر أتدرك بل هي شاملة أكثر المجالس الذي يذكر فيها أمره ونهيه وحلاله وحرامه إليه العكسية ومدرسة فيه إليه اللهم وفيه إليه حلال إليه حرام ما يحب ويرضى إليه الله يفتح يرسي يكره ويعطى أو بقول لفيه حكم بل ربما كان هذا الذكر أنفع من ذلك بل إليه الله قول قول قل يلي هذا ذكر إذن أنفع أني ولا أني له الله تعالى عالم أنقى في يوع النوع الثاني ذكره سبحانه وتعالى عند أمره فيبادر إليه يسجد له بأن تعالى الله نكفي الجبال الله نكفي الجبال سبحانه وتعالى قل الله بيتك من الاسلام وعند نهيه فيهرب عليه أبين قبل الله بيتك ọkọ̀ àdádà ṣùgbọ́n gbé ìyàwó kan tó ti fẹ́ra wọn mọ́tà kan five years ó fẹ́ kú lọ. ìdáyẹn ìdílé òye àgbà ń tẹ̀lé ìdáyẹn ìdáyẹn àtọ̀ nítorí gbọ́dọ̀ wá o gbọ́dọ̀ wá o lẹ́nu kò gbà bí mo ń tábù lọ́dọ̀ àtọ́sí àbẹ́ ìmọ̀ sọ pé òní ìtọ́sí mo ń tábù lọ́dọ̀ sí monday àti sinmi lórí nígbà tí wọ́n dé máa rí ní ìbá nìyàn lọ́mọ ọ̀ ibi agbẹ́wà ló máa tó kì ní ọmọ ọmọ ìyá ẹ̀rọ àmì ìwà ẹni lábẹ́ tí wọ́n máa tẹ́lẹ̀ ní ìgbà tí máa rẹ̀ ti ní ìgbọ́dọ̀ ìgbọ́dọ̀ wà nígbà tí ní ìgbọ́dọ̀ wà ní òlè ìwà ọ̀ nígbà mẹ́ra kò tuntun lọ́ba tí wọ́n sọ méjì lè kàn bá kára mi sẹ́yìn wọ́n bá bẹ̀rù dá lọ yìí méjì ní kó kán àbùkù bọ̀ ẹni tó bá dìbò ẹni tó dìbò lọ́gbọ́n gbé à àtọ́ mi ẹni náà kí àyà ni wọ́n ti ní ìbọ̀rọ̀ wá káàsì tó ọjọ́ nù ọjọ́ àdébẹ̀ láyé ọkà kẹrin kalẹ̀ láyé rẹ̀ bá bàbá kí wá kúbọ̀ ọmọ náà kí wá kúbọ̀ àti táwọn ta ni àdéwọlé táwọn wọ́wọ́ náà fún ìdíjì lọ́wọ́ làbí yẹn ká ọjọ́ ọ̀rùn máa wọ ìmọ̀ àrùn pé bẹ́ẹ̀ kò yìí kúrò láti ọdún mẹ́wàá àmọ́ mo rántí ọ̀rọ̀ anábì ayub alayhi salatu wa salam sí àwọn méjì kan jà ó tọ́mù àwọn méjì kan jà àbí àbúrò àbúrò sọ́ni wọ́n ń jẹ́ ṣe mọ̀ ṣe anábì ayuba kí ni sáré fọ etí gbùdì yẹ àwọn méjì kan wọ́n jà owó ọ̀kan wá dùn ọ̀kan ẹni tó wá dùn àfẹ́ alákùnrin wà ẹgbẹ́ wẹ̀ làwà àbí ayuba ni wọ́n ń gbá lọ́dún gbélé lọ kíkẹ́ ti dẹ̀gbà tó mú jínú ló kọ́ ní ọ wá sáré fọ kíkí gbúdí ẹ̀ àbí Muhammad sallam ó yàrá lè parí jà yẹn àti ìdìbò láti ẹ lọ owó àyè àjà ń tẹ́ mọ̀ fi wá nígbà fi wá gbogbo ara ìyá náà gbogbo gbogbo nínú ó rẹ̀ pé wọ́n ní èmi náà ṣẹlẹ̀ sí mi ó sì fi ń sọ bí à ń lọ sí Madina láti Maka àwa frank wà ní ọ̀ fífẹ̀s wà lórí ọdún bọ́ọ̀sì kan ọ̀kan náà ọ̀gá ìwádìí mi àti kó gbogbo ẹrù àtúntì ó lè di àwọn ẹrù yìí ọ̀gá wọlé bọ́ọ̀sì wọn bọ́ọ̀sì lára ọ̀nà ọ̀nà àwọn olùkọ́ àwọn báyìí táwọn afọ́rẹ́ kákínà àti náà bọ́ọ̀sì kẹ̀ ní dáàmú ìtara yìí táwọn mo yọrọ ìsìn ní mọ̀dínà fún wọn àgbà akọ́ra sí ìgbàkálẹ̀ ayélujára ìfún ìgbà so aláti lọ sínú àwọn méjì yìí ọ̀rẹ́dì àlùwà ti wà ní méjì tó wọ́n ti bẹ̀rẹ̀ sọ́rù rẹ̀ àdé Madina ibi tí wọ́n dá ẹrù mi tí ó káwó ibi tí wọ́n yìí lè tí ó dáwó kíkà kúrì ọ̀pọ̀ náà ẹ̀jì síra wọn gbogbo mímá dẹ̀ lò wọ́n gbogbo bọ́ọ̀sì ní ẹgbẹ́ tí wọ́n nù ẹrù bàbí báyìí ni ibi tí wọ́n rẹ̀ ní kìkì tó fà á ní ìkọ́ ẹrù ọ̀tí ẹ̀kẹ́ ń dùn òun òní kóhun níkóhun sọ̀kalẹ̀ òní ní ọ̀gbìn ní kẹrù mi ó ti kẹrù mi ní haram السلام عليكم جل نعم سلام ماما تطلعي فينا نعم موا ọjọ́ ìwàlọ́ mi tí wọ́n ní jẹ́ kanáà lánàá mọ̀dínà wọ́n yà sílé mi wọ́n á lọ sílẹ̀ lè gba ẹrù mi wọ́n á sílẹ̀ àádúrẹ̀ ní jáde déhùn àtàwọn tó máa ń jẹun máa ń jà wọ́n ń jọra ń lò gidi ọjọ́ mẹ́wàá ni nìkan ẹ̀ ìgbà ní ọ̀làjà ní ìgbàlagbà ọ̀gbẹ́ ìgbà ìsàlẹ̀ àdínlẹ̀ kò fi lè jàre ìgbà tí ọ̀rọ̀ nàbí ilẹ̀ ayú ó ti kò sáré wọn ìgbàgbà wọn. àti máa lálọ́ọ̀dù àwọn tó wọ́n gbà lẹ́yìn wọ́n lè fi kẹ́ ìjọba kan lọ ọ̀kẹ́ fún sára ayé fúlàní ní a ojú àbámi olóòlò tó ilẹ̀ jẹ́rì ojú àbámi ojú àbámi gbàgbúrò ìyá ló bá ní gbogbo ń lọ ní àpò àdúgbò mọ̀ lọ́gbọ́n a ló wọ sí òkèlè yà wọ́ owó gbogbo níbẹ̀ ní ìsìn gan síkìrì ọ̀rọ̀ ẹ̀kọ́ yorùbá yìí pé òlàjà ní balagba ẹgbẹ́ ọ̀rẹ́ ní ọ̀rọ̀ ní kí ayé òbí káì ọ̀rọ̀ bùkà rẹ̀ ṣe wá bá ọ̀rẹ́ rẹ̀ àti mọ̀mọ́ ẹ̀sìn máa dùn lọ́wọ́ yìí wá yí wọ́ mọ̀mọ́ bẹ́ẹ̀ ṣe lẹ́yìn wa ọ̀rọ̀ ọ̀gbà kó sànù wa àwọn ọ̀rọ̀ ní kàlá lọ àwọn ọmọ ẹ̀ka yẹn ọ̀rọ̀ àti wá dé dúbà airport tó máa bọ̀ nàìjíríà wọ́n tó sì fi gbogbo ọ̀fíṣẹ́ àdá fẹ́gbà gbogbo alájọba tán adùlọ wọ́n bá lọ ọ̀sẹ̀ kan ní ìgbà airport a lọ ọ̀sẹ̀ kan pápó àmánú wá sí dáadáa fún wa ẹgbẹ́gbẹ́ wọn wọ́n fún wa ní ìfìdífìdí àtúwò oúnjẹ ẹgbẹ́gbẹ́ wọn fún ìfìdífìdí àtúwò oúnjẹ wọ́n bá fọ́lọ́wọ́ oúnjẹ ni àbá yíwọ́ bá ìtàlẹ̀ ní ẹ̀kọ́ yìí ìwà ìrẹ́tọ́lọ́ọ̀bà ni ni ìgbà òsìlámi zikiru o subhanahu wa ta'ala amuru gbogbo abẹ́rẹ́ ilé yìí náà ni kí ẹ̀mọ́ ìrẹ́tọ́lọ́ọ̀bà nígbà àṣẹ́rẹ̀ kí èsì kìlọ̀ lè ṣe ní gbígbá yìí ìfọyà àrí bí mílò lọ́kọ̀ kí èsì sàkúnmẹ̀ امتثال عبد على اوامر الله وانقياد امتثال عبد على امر الله أكثر ما مواسع روبا وانقياد الشرهي كيدي ما فرندا ميكا ميكا كيدي فرندا فما شره وإذعانه لحكمه جره فوق في روبا واتناب عبد النوائي كيدي نتبلغ كل ذلك من إسعود الذكر المبارك تعالى كيدي في نتلوم ذكر عمره ونحيه شوء كما مدأت يا روبا كتكي ما بسي انتلون كتنيا جاكاني يسلعوا عند عمره ونا يسلعون آخر كذا ما نسي انتلون وكتنيا إتا سيري عليك دوك فينا ونن كتنيا بعد هذه الأقسام مقدسة بكتنا ابن قيم رحمه الله في كتابه وابل الصيب أصلا وأصلا يلقى أبوان عيدا سيسوا بي ابن قيم نتلا دبني الوابل الصيب وذلك وذكر انها عن نوع سمعة للذاكر يعني كي يقول في كل جنوبة الذكر هو افضل من ذكره واجله واعظمه كما فرغ ربع امي ولا انه ذكر ميز ميج من ذكره نسأل الله الكريم أن ترى الله الله بابا رجله أن يحقق لنا ولكم ذلك كل يوم هو حكينا أن يعيننا جميعا على ذكره ذكري واسبنا مبالوه سبحان الله بشكره سبحان الله وحسن عبادته أسماء سبحان الله بنا إنه السميع من البراء مجيب لدعو قريب اسمه والله تعالى عالم دين طريق المسلمين وذكر والبس العيلة السلام عليكم ورحمة الله وبركاته Wàhálùkù sàlám bìlọ̀. Kí o máa ń fi gbogbo ìjọ fi yẹn pẹ̀lú àtúnṣe yẹn pé àbí àdúrà tó wà lórí pé ìyá rí kí ààrẹ rí fún láti ìjáwọ̀ sí i. Hmm. Ló ta kí nǹkan máa ń fi kó àwọn tó máa ń lọ àìsàn mú àdúrà tàbí kí n ṣe. Òun náà wúlò ní. Mo mí ni pé jẹ́ lọ sí sùpárà lọ́wọ́ ọ̀hún lè rí náà ìṣẹ́jọ́ lọ́ba náà ní ọlọ́ ọmọ ọmọ òsì kẹ́ ní kọwà bí báyìí ti kéde àṣẹ láti báyìí àṣẹ láti báyìí ló fi dà sí. ẹgbẹ́ wa ìdúwẹ́rà zikir ló ń ṣe àbúrò mama zikir ló ń ṣe wọ́n ti bá ti kí o lọ́gbàgbé tí o ń ṣe lọ́ọ́ bí wà. وعليكم السلام بالله ها مجيب الدعوة انتم داعي انتم دعوة مجيب المجيب والله انتبه المجيب والله الدعوة قد ما دعوة دعوة يا قادر عجب يا مجيب دعوات ممنوع يا كني يا قادر حجاج الله ما بكتا يا مجيب دعوات ما دعوة ما دعوة مجيب قول مجيب الدعوات قول عودي نعم نعم نعم نعم Thank you. ẹnìkan torí táwọn ibi ń lọ́wọ́ láti ohun lòún rà wá sí wá ní fún àpò ètò ìdí rẹ̀ lọ́wọ́ ó ti dáadáa yẹn ó ní fún ilé rẹ̀ àwọn tìǹyẹn náà tí wọ́n ní ayé náà wá ní àwọn ọmọ ìkejì rẹ̀ ń pín bọ́ọ̀ bá ti rí ọ̀tọ̀ ìgbà tí wọ́n á pè é ìdílé kí ni ọmọ ìkejì rẹ̀ ta lónìí ọba ọ̀rọ̀ bá ti rè jùlọ ìlú àdìmọ̀ bàbá ti yà lọ tó èyí wá pé mọ kí ni nínú súnà jẹ́ láàrin. rárá o bí èyí ló fi hàn súnà bí ohun tí wọ́n bí yẹn ti ló dà jù tí wọ́n bọ̀ òun kejì ńkọ́ ló ní ló dà jù ìṣòro àpọ̀lọ̀ wà láà ń fúnfún wọ́n máa sọ̀rọ̀ kó làbọ̀ kó wà gẹ̀ẹ́sì tó máa ń sin nìyẹn. Kò máa sọ̀rọ̀ kó wà gẹ̀ẹ́sì òdòdó ẹ̀ gẹ̀ẹ́sì lórí ẹ̀ gírísì wọn àbí ẹ̀kọ́ ni ẹ̀kọ́ ni ẹ̀rìn so bí i àyàn sí dáadáa ẹ̀yìn àgbọ̀nkù ní ọ̀sùn náà bá ẹ̀kọ́ ẹ̀wọ̀ gbọ̀nkù ní ọ̀sùn náà ẹ̀rọ ọ̀sùn náà ni kò kí àti sílá ní àwọn èèyàn torí pé Ibrahim àti ní oṣù tó wọn jà ń kálukú ní ẹrùkú òun jà àti kí Musa òun pé àti kí Ibrahim bẹ̀rù Ibrahim bẹ̀rù ní àti kí Musa bẹ̀rù ọ̀rọ̀ ìbámu sáré Ibrahim ní bọ̀ọ̀bù yọ ojú tì ó láti bìọ́ bá ìgbàlejò pé musa ni mò ń bìọ́ láti inú àmọ́ kò lè tó ìgbà dáadáa tó kiri ìbọn kọ́kọ́ bẹ̀ ìrọ̀lẹ́ pé tọ́nà wàgọ́ ni ó di ewu àmì ìgbọ̀nà ọ̀ ní tó ṣe òfin ọ̀parọ́ láti ṣe sólùhù ni àbí ẹ̀kejì ẹwà lójú ogun ọwọ́ àlè kan ní àwọn tààmù ọmọdé abúlé ọ̀tá wá múyàn ọkọ̀ bí yẹn àwọn tàwa múyàn bílẹ̀ káàpùsì mọ̀ngbìlì wọ́n bílẹ̀ káàpùsì ó ní à ọmọ títẹ̀ ní ìkú ọ̀nà àbí ẹ̀kọ́ ni ìkú nínú wọ́n sọ pé mọ̀ngbìlì wọ́n lè àtàwọn èèyàn ní síbẹ̀ wọ́n pọ̀ bọ́ sábọ́n títẹ̀ ní ìyọ́ fún mi ọkọ̀

lọ́wọ́ bá ọbọ̀ ọgbọ̀ ògo ni kẹ́kẹ́ àtẹ́lẹ̀ tàbí kíkọ́ àti dáadáa tó kàn ti sáré náà ògo ọlọ́wọ́ bá nù kọ́lọ́ bá kú sànù àná ó sì gẹ́gẹ́ bí wọ́n ti mú sí ní amẹ́ríkà tó bọ́ yìí. ẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ́kùn gbogbo wọn ó bímọ ẹ̀ ó bímọ sí